mo fẹ́ kó o mọ nǹkan kan there is no permanent champion in life only current champion ló wà. bámi ẹnìkan ò lólé ayé gbò àwọn haúsá máa ní sẹ́ríkì ń góòmà zamani ń góòmà àwọn yorùbá máa pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ń hmm, jẹ́ ká wo ẹ̀yìn nígbà kan tá a bá wo bí ọdún bí ọgbọ̀n ọdún sẹ́yìn ní ìsín kò sí ti ń jẹ́ Wizkid ìyáláyàtà ní jọlámídé níbo ni Burna Boy ti ń bọ̀ ṣó ń yẹ àwọn Fatai Rolling Dollar Mm, àwọn bàbá wa barista àwọn bàbá wa kọ̀lìntì gbogbo àwọn ni wọ́n ń lògbà nígbà yẹn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí a máa rìfà sí wọn gẹ́gẹ́ bíi legend ni àwọn kan ló ń lo táìmù tá a wà yìí yóò bá tún dọ̀la ẹlòmíì ni ó máa lò ó ṣọ́ọ̀mọ̀dí tọ́lọ́hún ṣe ṣe bẹ́ẹ̀ òun ni wípé ìgbà oníkálukú yàtọ̀ kóníkálukú ó lè lògbà tiẹ̀ nígbà tí àsìkò tiẹ̀ bá ti tó. lè jọ máa kàwé kan náà o ah. ṣùgbọ́n chapter kan náà kọ́ la wà ẹlòmíín lè wà ní chapter one kẹlòmíín ó wà ní chapter five ìwọ tó wá wà ní chapter one nígbà míì wàá máa wò pé ha ẹni tó wà ní chapter five yóò ti kàwé jù mí lọ ti ṣe kíní jù mí lọ ó mọ̀ bóyá onítọ̀hún kan skip firifirifirifiri ó sì yé wọ dáadáa tẹ́sàmù bá dé tó o mọ̀ wọ́n bá tó o mọ̀ dúdúdúdú ó ṣeé ṣe kó o gbégbá orókè ṣíwájú ẹni tibí tí wọ́n rò pé ó ti kàwé tán. ọ̀rọ̀ ilé ayé yìí ó tiẹ̀ ó kàn tiẹ̀ rí bákan ó rí bákan kò sẹ́ni tó lè predict ẹ̀. ìdí nù tó ṣe jẹ́ pé ẹni tó bá wà lókè gan ó má yọ̀ ṣẹ̀ṣẹ̀ jù wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n gan fà wọ́n gòkè ó nídìí o torí ọjọ́ tó o bá ń jábọ́ bọ̀ ṣó mọ̀ pé ká sọ pé mo gun òkè mo wà ní bí kẹrìndínlógún floor sixteen bí mo ti wá fáwọn èèyàn kan dé bí level fourteen ṣó mọ̀ pé ọlọ́run má jẹ́ aditólúwẹ̀ bá fẹ́ jábọ́ táwọn tó bá wà ní level fourteen yẹn bá tẹ́wọ́ gbà yẹn ṣó mọ̀ pé òní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ground zero mọ́ ground fourteen yẹn ló ti bẹ̀rẹ̀ àti dé level sixteen á wá easy padà fún ẹ. ṣùgbọ́n wọn tó jẹ́ pé ó wà lókè ó dá wà ńbẹ̀ very lonely ó keep everybody on the floor ó tẹ̀ wọ́n mọ́lẹ̀ báṣubàṣu ó ti gbàgbé wípé ayé ń yí ni. ẹgbẹ́ kò ní tẹ̀ lọ́rùn. wọ́n mi. ó ṣe wàhálà títí tí ó forí wọ́. ṣó nínú àwo mi mo sọ wípé traffic warder láyé. ó fò ṣọlẹ̀. ṣó o mọ̀ pé tá a bá ń drive lọ ní ìsín wọ́n lè dá àyàn dúró báyìí ní ìsín kí wọ́n páàsì àwọn kan ṣùgbọ́n wọn tí wọ́n dá dúró ní ìsín kò sọ pé wọn ò ní páàsì ẹ nígbà míì tó máa ń bọ̀ ẹni tí wọ́n sì páàsì ní ìsín wọ́n lè dẹ́hùn gan dúró nígbà tó bá ń bọ̀. aláròjinlẹ̀ ló lè wẹ òkun ayé já aláròjinlẹ̀ òun ni ó mọ̀ wípé àkókò tí mo wà yìí oh, ó wo lódùmarè bẹ́ẹ̀ ni nígbà tí n bá ti ṣẹ́rí padà lọ́nà ògo tí n bá ti yé sapá èmi náà délé ìlérí mi wọ́n délé ògo mi tí ń fẹ́ lákàtà ń pa ẹ jẹ́ ń fọ́nrin sílẹ̀ díẹ̀ náà.